بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذبكم الله نفسه والله رؤوف بالعباد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 وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب رب إني نذرت لك ما في بطني محررا إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما فلما وضعتها قالت رب إني وضعتها أنثى إني وضعتها أنثى والله أعلم بما وضعت والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ ناوي نتجوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له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 وكل ضلالة في النار ثم أما بعد إخوة الكرام والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدكفوا الله سبحانه وتعالى لهم أتريكيالون أتجيالون فوى نبوى محمد صلى الله عليه وآله وصابئ وسلم bákan náà tọrọ ìkẹ́ àti gẹ́ ọlọ́run fáwọn ará ilé anábìwá muhammad atọrọ bẹ́ẹ̀ fáwọn sàábì anábìwá muhammad bákan náà àti gbogbo al'umma anábì lápapọ̀ títí jọ́ gbẹ̀ndì alkiyama eléyìí máa jẹ́ ìtẹ̀síwájú tafsiru suratu ali imran tafsiru wa látinú ali imran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني إني نذرت لك ما في بطني محررا فتقبله مني إنك أنت السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ ní àyà thirty five nípa imra'atu Imran ìyàwó Imran tó jẹ́ ìyá ìyá Nabi Isa alayhi salatu alayhi masalatu wassalam ìyàwó Imran tó jẹ́ ìyá ìyá Nabi Isa yìí wọ́n ń pè ní Hannatu. hannatu òní wọ́n ń pe orúkọ rẹ̀ pẹ̀lú ha hanna gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú ẹgbà wa àwọn míì máa ń kọ pẹ̀lú janna ṣùgbọ́n èyí táwọn àlùfáà máa ń sábà fi rinlẹ̀ òun náà ni hanna hanna yìí òun lorúkọ ìyá tó bí mariam tọ́lọ́wọ́n ọba dárúkọ rẹ̀ nínú alukur'an tó wá jẹ́ pé mariam yìí òun ni ìyá tó bí. anabi isa so bàbá ìyá anabi isa anabi isa ó ní bàbá bẹ́ẹ̀ ló ní kí ni ìyá àyà ìyẹn ló fà tó fi já pé kì í ṣe ọlọ́run tá a máa ń jọ́sìn fún bẹ́ẹ̀ ni kì í ṣe ọlọ́run tá a máa ń tọrọ tá a fẹ́ lọ́dọ̀ rẹ̀ torí pé ẹ̀dá ọlọ́run ọba Allah bíi tiwa ṣùgbọ́n ànábì Ìsá jù wá lọ pẹ̀lú pé ọlọ́run ọba ṣe é lànàbí ọlọ́run ọlọ́run ọba ṣe é níránṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ṣe é lẹ́ni tí ọlọ́run ọba ṣàlẹ́ṣà pẹ̀lú iṣẹ́ ọlọ́run tí í ṣe ọ̀rọ̀ rẹ̀ àti ìjíṣẹ́ rẹ̀ so ó ju àwa àyókù lọ tí a kì í ṣànábì ọlọ́run lábala yìí ṣùgbọ́n lẹ́yìn yíhun kì í ṣe pé ànábì Ìsá wá jẹ́ ọlọ́run tá a máa jọ́sìn fún tá a máa pè tá a wàá mú gẹ́gẹ́ bí olúwa wa táwa máa wá sọ wípé lẹ́yìn rẹ̀ kò sí Allahu má tó sì já sí pé Allahu tó dá wa òun náà ló dá òun náà so anabi Isa nínú tí máa jẹ́ ìmà fún yàn fi máa mọ̀ wípé á àwọn tí wọ́n bá ń mú anabi Isa gẹ́gẹ́ bí ọlọ́run hawulahi yaani fi dalalin orí ìṣìnà àti àánú tó lágbára òun náà ni wọ́n wà. torí pé bóòlù àṣẹ mú ànábì Ìsá lọ́lọ́hun nígbà tó já sí wípé òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ọmọ ẹnìkan ni nínú àwọn ẹ̀dá ọlọ́hun ó ní ìyá tó bí tí wọ́n ń pè ní Mariam bẹ́ẹ̀ náà ni ìyá rẹ̀ ní ìyá torúkọ ìyá ìyá rẹ̀ yẹn ń jẹ́ Hannatu bàbá tó bí ìyá rẹ̀ òun ni wọ́n ń pè ní Imran ọlọ́run wá fi orúkọ lé wọn ọlọ́run ọba ní kí ó jẹ́ orúkọ fún sóra kan nínú alukur'an torí pé ọlọ́run ọba sọ tàn àwọn níbẹ̀ ni wọ́n ń jẹ́ orúkọ fún sóra kan nínú alukur'an tá a mọ̀ sí sóra tó ali Imran sóra àwọn ará alẹ́ Imran tó kó ya rẹ̀ sínú tó kó ya ya rẹ̀ sínú bákan náà tó kó bàbá ya rẹ̀ sínú tó sì kó ànẹ́bẹ̀ yìí sánà tó wọn sínú papọ̀ tá a bá ń ṣe màlá tara pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní kí ìyá ànábì Ìsá ó lóyún ànábì Ìsá láì ní bàbá láì ṣe pọ́kùnrin kan ló da àtọ̀ síya rẹ̀ lára tó fi wá di oyún tá a wá ń ṣe màtá bá torí ìyẹn pè é lọ́lọ́run àbí wọ́n tiẹ̀ pè é àbá tiẹ̀ pè é ní ọmọ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ànábì wa Adam alayhi salatu wassalam tó já pé gbogbo wa náà la gbà báwa mùsùlùmí ṣe gbà á náà làwọn tí kì í ṣe ẹlẹ́sìn ìsìláàmù náà gbà wọ́n á pè ní Adam tíyàwó wọn jẹ́ Hawa èyí ń làwọn kan pè ní àwọn olóyìnbó ń pè ní Éfà anabiwa Adamu yìí tá a gbà yìí min aina khalaqa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní khalaqa Allahu min turab ọlọ́run ọba ló ń dá nabi Adam látara kíni látara iyẹ̀pẹ̀ tó òun. laysa lahu wàlìdùn wàlà wàlìdà kò ní bàbá bẹ́ẹ̀ ni ò níyà ọlọ́run ọba fọwọ́ ara rẹ̀ dá látara ìyẹ̀pẹ̀ ó má ó wá fẹ́mi ṣe lára so ló fà tó já pé tá a bá ń wẹ́ni tó jẹ́ màjúnú a méjèèjì ànábì ádámù tó fẹ́ jẹ́ èèmàjú ànábì Ìsá lọ níbi dídá fi yàtọ̀ àyókù nínú àwọn ẹ̀dá ọlọ́run ẹni tó tún fẹ́ jọ ànábì nínú dídá òun náà ni ìyá Hawa torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ò tiẹ̀ òun ti èèmá tiẹ̀ tiẹ̀ tó kọjá tànẹ́bẹ̀ Isa gan torí pé ìyá Hawa ọlọ́run ọba ò dáhùn láti inú oyún kan ìyá kan ò rọ́bí rẹ̀ ẹnìkan kan ò rọ́bí rẹ̀ ẹ̀jẹ̀ kan ò jáde lára obìnrin kan kó tó bí kan ò jáde lára obìnrin kan kó tó bí bí kì í ṣe wípé eh, kì í tó jáde àbí tó jáde látojú ara obìnrin yàtọ̀ sí ànábì Isa alayhi salatu wassalam tó já sí pé ó bá ẹ̀jẹ̀ omira jáde láti ojú ara obìnrin ànábì Adam òun ò bẹ́jẹ̀ àtòmira kankan jáde bẹ́ẹ̀ ni ò jáde láti ara obìnrin Hawa tó jẹ́ ìyá ńlá wa lọ́hùn ìyá gbogbo wa Hawa ọlọ́run ọba fàáyọ láti ìhà òsì ànábì Adam lọ́lọ́run ọba ti dá òun lẹ́yìn ìgbà tí ádámù ti ń bẹ tán ọlọ́run wá dá òun látara ìhà òsì ànábì ádámù pé kó máa jẹ́ ìyàwó rẹ̀ so tá a bá wo àwọn eléyìí á rí i pé ìmá wọn ó lágbára púpọ̀ ju àrísèmà tí ń bẹ lára bíbí ànábì Ìsá lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ní ànábì Ìsá ànábì ọlọ́run ni làákínà laysa rabban yu'bad kì í ṣe tá a máa ń ṣe kí tá a máa ń jọ́sìn fún ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ nípa ìyá àyà ànẹ́bẹ̀ ìsá ìtàn eléyìí tọ́lọ́run fẹ́ mú wá yìí ìtàn síwájú kí ànẹ́bẹ̀ ìsá gan ó tó dáyé ni kí ìyá ànẹ́bẹ̀ ìsá ó tó lóyún ànẹ́bẹ̀ ìsá ìtàn yẹn lọ́lọ́run ọba fẹ́ gbà yìí kí lọ́lọ́run ọba sọ. ọlọ́run ọba ní ṣèrántí nígbà tí obìnrin Imran tí í ṣe Hannatu tó jẹ́ ìyá tó bí Mariam ìyá Nabi Isa nígbà tó di pé lóyún Mariam tí í ṣe ìyá Nabi Isa ó wá ń dádéhùn fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé Rabbi olúwa mi. onídájúdájú èmi Hanna mo fi ṣe ìjẹ́jẹ́ fún rẹ ọlọ́run ọba mo fi ti ń bẹ nínú mi yìí oyún tí mo ní yìí mo fi jẹ́jẹ́ fún rẹ ọlọ́run ọba muharraran pé tí n bá ti bí ọmọ yìí tiẹ̀ ni yóò máa ṣe yóò máa ṣe àmójútó ilé rẹ ọlọ́run yóò sì mójútó ẹ̀sìn rẹ ọlọ́run yóò sì kẹ́kọ̀ọ́ nípa rẹ ọlọ́run nípa òfin rẹ ọlọ́run tahriru ni ẹ̀. sòkè náà pè ní anadru anẹ́zìrò ní ìjọsìn tá a bá ń gbọ́ gbólóhùn anẹ́zìrò anẹ́zìrò agbọ́dọ̀ màtúmẹ̀ gẹ́gẹ́ bá a ṣe màtúmọ̀ asọ́lẹ́à tábà ní asọ́lẹ́à á sọ pé irun anẹ́zìrò ìjẹ́jẹ́ sókè náà ń pè bẹ́ẹ̀ ní ìtumà òun náà ni ìjọsìn tí ọlọ́run ọba ò ṣe ní túláàsì lé wa lórí ìjọsìn ni àmọ́ kì í ṣe dandan ká ṣe kéèyàn wá sọ ọ́ di túláàsì léra rẹ̀ lórí pòun fẹ́ ṣe so ọma tá a bá bí àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé ọ̀ràn yẹn ni kọ́ ọmọ yẹn ó ní lẹ́kọ̀ọ́ àmọ́ kì í ṣe pé ọ̀ràn yẹn ni ká wá sọ pé ọmọ ha kò ẹ ó ha Kùránì sórí ó máa ń pa ìsìn kó sì máa tí ẹ bá ti wá sọ pé tọ ọlọ́run mo jẹ́jẹ́ fún ọ pé ọmọ oyún ti ń bẹnu òun yìí ọmọ náà tó ń bá ti bí yóò há lùkùránì sí agbárí òbí yẹn ó ti ṣàdéhùn fọlọ́hún ó ti dọ̀rọ̀ àyàn lé lórí kò gbọ́dọ̀ má ṣe gbogbo ọ̀nà bọ́mọ yóò ṣe há lùkùránì yóò ṣàpàṣàṣe rẹ̀ tọ́mọ yóò fi há alùkùránì tó bá bí tán tí ò bá tọ́ sójú ọ̀nà kọ́mọ yóò há kùránì òbí yẹn òròjọ́ wájú ọlọ́run a ah, ó ṣàdéhùn fọlọ́hún ó sì mú sẹ́ẹ̀. so ya nabi ya mari iya ya isa ti ṣe hannatu ya mariam nígbà tó mariam ó wá so sọ fọlọ́n pé mi in ti nbe ninu mi yìí kò tí ti nbe nbe ń bẹ ń gbà náà torí pé scan kéèyàn ó ma bóyá ọkùnrin ni àbóbìnrin ni amo ó ran ẹ̀ran pé kó ti àti ṣe xidima lé ọlọ́run àti wọlé jáde nílé ìjọsìn ó rọrùn púpọ̀ fọmọ ọkùnrin jobìnrin lọ àti tán síbi pé èèyàn fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run èèyàn fẹ́ máa ń pa òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ó rọrùn púpọ̀ fọmọ ọkùnrin jọmọ obìnrin lọ so ìyá yìí Hannah tí ṣe ìyá Mariam tí mariam jẹ́ ya nẹ́bí Ìsá ìyá yìí ṣojú kòkòrò pé kọ́ ọmọ yẹn ó ṣe kí ni kó jọ́ ọmọ tó wọn ó fi sin lọ́hùn tí ó já àfa ẹ̀já wí bẹ́ẹ̀ tí ó já àfa súnà tí ó já àfa àtọlọ́hún àfa àtọlọ́hún àfa tí ó máa tí ó máa pèpè sójú ọ̀nà ọ̀tọlọ́hún lótìtọ́ àti lódodo ojú kòkòrò ṣe nìyẹn torí pé nínú tan ìyá ìyá nẹ́bí Ìsá ojú ọmọ pọn kò tètè rọ́mọ bí ó ti dàgbà kódà àwọn onítàn míì sọ pé ọmọ ẹyọ kan tó bí òun náà ni mariam ti ṣe ìyá anabi isa pé kò bí ju kan náà lọ nínú tàn míì wọ́n ní ó ti dàgbà ìjọ tó wá jókòó ní abẹ́ igi kan tó wá rí ìyá ẹyẹ tí ń fi oúnjẹ sí ọmọ rẹ̀ lẹ́nu ah ìjọ náà ni ẹ̀mí pé ẹ̀mí náà gbọ́dọ̀ má bímọ ṣe bẹ́ẹ̀ yẹ ló lọ́mọ tó ń fọ́mọ lóúnjẹ yìí ó yẹ kó náà bímọ wọn ló wá tọrọ ọbẹ lọhùn jọ náà pé kọlọ ń dákun kó ṣàánú náà kó fún náà lọmọ Ọlọ́run ọba wa gbàdúrà rẹ̀ ìgbà tọlọ wa gbàdúrà rẹ̀ ó wá ń sọ fọlọ pé èyí tó ń sì níyìí kò ní ṣe nǹkan àmì ìjó tìrẹ Ọlọ́run ọba lọ ó wá fi ṣe ìjẹjẹ fún Allah subhanahu wa ta'ala náà. ó wá sọ fọlọ pé olúwa ò fataqabbal minni gba ọmọ náà lọ́wọ́ mi o gbà á lọ́wọ́ mi naam. ó ní dájúdájú rẹ̀ olúwa mi à ń tẹ̀sẹ̀ mí àrùn àdúrà tí mò ń ṣe yìí àtọ̀rọ̀ tí mò ń sọ yìí ó gbọ́. al-alim onímọ̀ nípa àníyàn mi tó bá jẹ́ pé tí mò ń sọ lẹ́nu yìí bẹ́ẹ̀ ló bá rí ọkàn mi ó mà á tí ò bá sì rí bẹ́ẹ̀ náà ìwọ ọba mà á. naam ká tó kù níbi àyà yìí ìparí àyà yìí fún wa ní orúkọ méjì nínú àwọn orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala as-sami' bákan náà al-alim ó ń jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yasma'u kulla shay'in wa ya'lam kulla shay'in yasma'u sirra wa akhfa. yẹ́sùmá olùjáharọ wà áfà ọlọ́run ọba gbọ́ ohun tí ohun tó loud ó sì gbọ́ ohun tó ṣe kí ni ohun tó pamọ́ lóhùn bẹ́ẹ̀ náà ni ya'lamu sirra wà áfà ó gbọ́ ohun tí ó sì gbọ́ ó sì máa ń tó pamọ́ wa ya'lamu ó sì máa ń hànà kò sí nǹkan kan tó ọlọ́run ọba gbogbo àwọn orúkọ ọlọ́run ọba ló máa ní ìròyìn àmọ́ gbogbo ìròyìn kọ́ lórúkọ tá a bá ti rí orúkọ ọ̀kan pé orúkọ ọlọ́run ọba ní ìròyìn rẹ̀ agbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́run á wàá gbá òdì kejì rẹ̀ á gbàdànù fọlọ́run kí lóòdì kejì ẹ̀ náà ní ká sọ fọlọ́run ọba ò gbọ́ àbí kò gbọ́ gbogbo nǹkan á gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run torí pé as-sam'ul mutlaq gbígbọ́ gbogbo nǹkan ní ròyìn rẹ̀ tí ó sì sí nǹkan kan tó lè dọ́lọ́ lágara láti gbọ́ ò bá àmọ́ sọ̀rọ̀ sókè ò bá sọ wújẹ́wújẹ́ ò bá sì pariwo jù gbogbo bá ṣe wò kó rí ó bá gbé báyìí kì í sẹ́nu kí yóò máa hó bọ́ gbogbo ohun tó ń sọ sínú rẹ̀ ọlọ́run ọba ṣe kíni ó gbọ́ bẹ́ẹ̀ náà ló nímọ̀ nípa gbogbo ohun tí kálukú wa ń ṣe gbogbo ibi tá a wà gbogbo ohun tá a ń náwó ń bẹ́ẹ̀ ó ọba adẹ́dá ó olúwa wa allah subhanahu wa ta'ala ṣìyẹn ló fà tó jásí pé tá a bá ti mà pé orúkọ ọlọ́run ọba méjèèjì ọlọ́run ọba níròyìn rẹ̀ lóòótọ́ àti lódodo gbogbo ohun tá a bá fẹ́ sọ tí ó bá jáde lẹ́nu wa ẹ jẹ́ kó jẹ́ pé nǹkan tó dùn mọ́ olúwa wa ni ká má sọ ohun tí ó mú ọlọ́run bínú sí wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ. gbogbo ohun tá a bá dẹ̀ ṣe náà ní kọ̀kọ̀ àti ní gbangba wa ẹ jẹ́ ká ṣe ń tá a mọ̀ pé yóò mú ọlọ́run yọ́nú sí wa ká má ṣe ń tí ó bínú sí wa torí gbogbo ohun tá à ń sọ àti ń tá à ń ṣe kò sí kankan ń bẹ̀ tó pamọ́ fún ọlọ́run ọba láti gbọ́ àti láti mà so àwọn àwọn gbólóhùn méjèèjì yìí ó ń tò wá lọ síbi ìbẹ̀rù ọlọ́run ní gbogbo àyíká Now. Allah subhanahu wa ta'ala ní falamma wada'atha nígbà tó di pé bí ọmọ náà tóyún bọ́ọ̀lì lára rẹ̀ tó bí gẹ́gẹ́ bí èèyàn ṣe bí ma ìyẹn ìyá anabi Isa tó bí Mariam nígbà tó di pé bí Mariam ti ṣe ìyá anabi Isa tó bí kalẹ̀ ó wá rí i pé obìnrin lòun bí. gbà tó bí kalẹ̀ lóbìnrin ọwọ́ àrùn rojọ́ fọlọ́run ọba pé rọ́bì olúwa mi inni wada'tuha unsa á ọmọ tí mo ṣàdéhùn fún ẹ pé mo fẹ́ fi sìn rẹ ọlọ́run ọmọ tí mo ṣàdéhùn fún ẹ pé yóò jáfà yóò jẹ́ ni ọlọ́run ojú ọ̀nà tìrẹ ọlọ́run ni ó tọ̀ kò ní kọ́ sẹ́mi ìkọjá pé kó lọ mà nípa ìsìn rẹ ọlọ́run kó sì mójútó fìn rẹ ọlọ́run kó sì mà nípa kíni rẹ ọlọ́run ọba sọ bò láti pèpè sí i ó nígbà ọmọ tí mo bí ngbà máa bí ọlọ́run obìnrin mo máa fi bí ìròjọ́ fọlọ́run Allahu Akbar lẹ́ni tó já sí pé ń jẹ̀rán wípé á bò ní bá ti dáa tó kó ni kó jẹ́ pọkùnrin ni ó wá ní kí ni alaysa ọlọ́run wá sọ̀rọ̀ láàrin yìí ẹni tó bí wọn ọlọ́run ọba máa ń ṣíwájú kó tó bí kó tó oyún gbà ó ti lóyún kó tó lóyún gbà ọlọ́run ọba ti mọ ọrùn tí ó ní. sòtòrí pé ilmullahi muta'alliqun bi kulli shay'in ta'alluqan azaliyan ilmullahi muta'alliqun bi kulli shay'in ta'alluqan azaliyan wíbẹ́. masha ìtumọ̀ ẹni tó ìmọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala muta'alliqun bi kulli shay ó so mọ́ gbogbo nǹkan ta'alluqan láti pilẹ̀ kéde pé ńgbà tí nǹkan yẹn rí tó exist tán lọ́lọ́run tó mọ nǹkan yẹn àti bí nǹkan yẹn ti jẹ́ rárá síwájú kí nǹkan yẹn ó tó máa bẹ lọ́lọ́run ọba ti mọ nǹkan òun bó ti rí ọlọ́run ọba ti ó so nǹkan yẹn wá ń bẹ ní dèédé ìmọ̀ tó ti ń bẹ ọba tẹ́lẹ̀ náà ni bí màá ṣe ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ náà ni pé ńgbà tó ọmọ bá sọ̀rọ̀ tọ́lá lọ́run tó mọ̀ pé eléyìí òdì yóò sọ̀rọ̀ kó tó sọ̀rọ̀ lọ́lọ́run ti tí ó sọ̀rọ̀ àti tí ó jẹ́ tí lè sọ̀rọ̀ èyí ń kí ọba tó pé a kí lòlò ní eléyìí kó tó máa ọba sògbó èyí tí ń rí na àti èyí tí ò rí na ọlọ́run ọba ti mọ tí ó ṣẹlẹ̀ sí kálukú síwájú kí àsìkò ṣẹlẹ̀ tó ṣe kí ni kó tó dé. sọ ilmu Allahi muta'alliqun bi kulli shay'in ta'alluqan azaliyan. ọlọ́run ọba wa ń sọ wípé wallahu a'lamu bima wada'at. ọlọ́run ọba ní òun ọlọ́run ọba mọ tó bíi kò ṣẹ̀ṣẹ̀ nídìí kó tó máa sọ fọlọ́n pé ọlọ́run wá ọmọ tí mo ṣàdéhùn fún ẹ pé ojú ọ̀nà rẹ ọlọ́run ní ó rìn àáfàá ni ó jẹ́ olùpèpè síbi tìrẹ ọlọ́run ní ó ṣe olùṣèbọ̀ ìsìn lè rí ọlọ́run alámòójútó lè rí ọlọ́run ọba ní ó jẹ́ ọkùnrin mo máa fi bí kì í máa so obìnrin ọlọ́run ọlọ́run wá ní kí ni. ọlọ́run ọba ní kó tó sọ̀rọ̀ láti mà mariam ọlọ́run tó wá dọ̀rọ̀ mariam padà pé wàlẹ́ sẹ́kẹ̀rú. kal-unsa hanna kìí ṣe mariam o ìgbà tí hanna ọlọ́run wá dọ́rọ̀ hanna tù padà tí ṣe ya mariam ìyá nẹ́bẹ̀ isa ọlọ́run wá ní hanna wá ní walaysa dhakar kal a lè fọmọ obìnrin wé ọkùnrin níbi irú iṣẹ́ báyìí torí pé iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ kálukú ni yorùbá ní iṣẹ́ tá a kó aṣọ ò lè jẹ iṣẹ tá a rán aṣọ ò lè ṣe kíni aṣọ ò lè jẹ nínú wákà àwọn bàbá wa ní iṣẹ tá a rán ni kó jẹ bọ iṣẹ tá a rán ni kó jẹ bọ iṣẹ tá a rán ni kó jókòó èèyàn iṣẹ́ tá a rán aṣọ ò lè jẹ ó yà wí ni kó jẹ bọ. iṣẹ́ tá a rán àwòdì ni kó jòkó èèyàn iṣẹ́ tá a rán àwòkò àṣà ò lè jẹ́. ẹyẹ kan ní jẹ igunugun, ẹyẹ kan ní jẹ àṣà ẹyẹ kan ní jẹ àwòdì ẹyẹ kan ní jẹ́ àwòkò. Oye. Oh, yeah? ẹ̀yẹ ní jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin o àwa ni iṣẹ́ tààrà gúnnugún ni kó jẹ́ iṣẹ́ tààrà àwò kò ní kó jókòó èèyàn iṣẹ́ tààrà gúnnugún kó jẹ́ iṣẹ́ tààrà àwòdì ní kó jókòó èèyàn iṣẹ́ tààrà iṣẹ́ ta ara wò dì ní kó jókòó èèyàn iṣẹ́ ta ara wò kó àṣà ò lè jẹ́ àbúrò mọ́wákà so kálukú pẹ̀lú tiẹ̀ ní tọ́lọ̀ ń bá ni so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní nínú ayé ìyẹn ni pé ọkùnrin ó wà lọ́tọ̀ obìnrin náà ó wà lára fídíò obìnrin ni pé òun ní máa lóyún ọkùnrin ò lè lóyún lára fídíò obìnrin òun náà ni wípé òun ní máa ní ọyàn tí máa lómi téèyàn máa fọ́ ma ọkùnrin ò lè ṣe kíni kò lè ní bẹ́ẹ̀ yorùbá kò bá tó lé odidi bí òde kan kò lè somi ń bẹ tómi bá wà ń bẹ bóyá àìsàn bóyá so kálukú ló ní bẹ́ẹ̀ náà ni kálukú ló láwọn nǹkan tó lọ́wọ́ bá ìnstọ́ọ̀lù sí inú ara rẹ̀ tóbi já pé sísítẹ́ẹ̀mù kálukú ń ó yàtọ̀ síra wọn ìyẹn ló fi máa ń ṣe wá láàánú tá a bá rí ọmọ ẹ̀dín èèyàn tí wọ́n á ń sojú kòkòrò pé òun fẹ́ dobìnrin tó sì ni tí wọ́n á lọ ń gbogbo ọ̀nà pé kóun sá dàbí obìnrin nǹkan ń jẹra rẹ̀ ń yà ni torí pé bó fẹ́ ṣe bí obìnrin gan àdámátá àdámọ̀ òní ṣe ni jẹ́ tí ó wá sọ pé òun fẹ́ fagídí kò ń dobìnrin tán yányá yóò padà wá para ìdànù náà ni bẹ́ẹ̀ náà lọ́yìn obìnrin náà tó náà bá sọ pé òun fẹ́ di ọkùnrin tí ìbá ti pé ọlọ́run bá dá a ní ẹ̀dá tó kó nǹkan tó kó irinṣẹ́ méjì pọ̀ tó bá lóun fẹ́ di ọkùnrin náà ni àdámọ́tà dá òní jẹ́ ó lè dì í tó bá lóun ó di ntúláàsì yóò para yẹn rẹ̀ lọ́rùn yóò para ìdànù ni kálukú pẹ̀lú tiẹ̀ òun so ìyá ànábì ìyá àyá ànábì Ìsá ti ṣe ni wọ́n sọ pé wàlẹ́ ìsàdákàrú ó ní ọmọ obìnrin ọmọ obìnrin ọkùnrin wọn ò jọra wọn wọ́n yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ síra wọn náà. ha Mariam ó ní ṣùgbọ́n ọmọ mo bí yìí ọlọ́run Mariam. ta ló sọ mariam mariam ìyá na ní àbí bàbá rẹ̀ ìyá sọ ni. mariam ó wá ní kí lẹ́yìn ìgbà náà ó wá wáṣọ fún ànábì Ìsá ó ní rí olúwa wà inni o mo wá mo wá wá ìṣọ́ lọ́dọ̀ rẹ fún ọmọ náà mo fi ọmọ náà mo fi ṣọ́wọ́ ọlọ́run ọba mo fi ṣọ́rẹ̀ olúwa bá ń ṣọmọ náà bá ń dáàbò bò ó kì í wá ṣòwò nìkan àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ máa bá ń ṣọ́ wọn máa bá ń dáàbò bò wọ́n má jẹ́ kí ṣètàn má jẹ́ kó lápá abúlára wọn. anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith tó ń bukhari àti muslim ó ń ṣe ọlọ́run ọba si kò sí ọmọ kan tá a bá bí sáyé tí ṣèyítánì kì í ṣe kíni kì í kún ní kì í gún ní kẹsẹ́ bí ká lọ pé èèyàn lè pé kò náà yóò wá yóò wá Mariam àti ọmọ Isa nìkan òwò ọba ń gbà tí wọ́n bí wọn tó túmọ̀ sí pé ànábì gan ò wọn lẹ̀ ànábì ní kò sí ọmọ náà tá a bá yóò gun kẹsẹ̀ yóò wá ké so àfi Mariam àtànẹbẹ Isa nìkan ní òṣèlè sí so àwọn ẹ̀kọ́ kan bẹ nbí àkọ́kọ́ nínú tá ànábì sọ yẹn jẹ kọ́kọ́ yẹn jù kankan náà eléyìí ń tọ́ka sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kana insanan adilan onídéédé la ànábì onídéédé ní sani ànábì sallallahu alayhi wa sallam bákan náà àwa tá a jẹ́ jọ ànábì náà onídéédé la wa náà ọ̀rọ̀ tá ànábì sọ yìí ànábì sọ pé gbogbo èèyàn àti mariam àti ìyá rẹ̀ àti mariam àtọmọ rẹ̀ isa nìkan ní ìṣẹ̀lẹ̀ sí ànábì yọra rẹ̀ ń so ànábì maru nǹkan yẹn kò lè fi pamọ́ èyí ìkànnì yìí o ṣùgbọ́n sí yẹn wá túmọ̀ sí pé ọlọ́run ọba òṣìṣọ́ ànábì àtàwọn ànábì tó kù lọ́wọ́ ṣetán ọlọ́run ọba sọ wọn confam ọlọ́run ọba là wọ́n agbègbè ìbẹ̀rún lànàbì ń tabà sí àmọ́ gbogbo àwọn ànàbì ọlọ́run pátá ọlọ́run ọba dáàbò bọ́ lọ́wọ́ ṣètàn ọlọ́run ọba àsọ́mọ wọn ó protect wọn so èyí òun ọ̀kan báyẹn onídéédé lànàbì wa Muhammad onídéédé làwa ìjọ rẹ̀ náà tó bá jẹ́ pé àwọn àjọ míì ni tán wá rí ọ̀rọ̀ ànàbì nínú ìwé wọn wọ́n lè má sọ jáde wọ́n lè má kà á jáde tó bá jẹ́ tó wá jẹ́ ìròyìn tó dáa gbogbo ọ̀rọ̀ ànàbì tó sì wá nú ìwé wọn ìròyìn tó dáa náà ni kì í ṣòyìn tí ò da lọ́wọ́n bá fi ròyìn ẹ̀ ń bẹ̀. tó yí wọn kan lẹ́yìn náà nínú yìí àwọn ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bíi mẹ́ta sí mẹ́rin ó wà ń bẹ̀. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ẹ̀mí àwọn èèyàn ó máa ń fà mọ́ ọmọ ju ọmọbìnrin lọ. lábìrì pé hannatu tó jẹ́ ya mariam náà ẹ̀mí rẹ̀ fà mọ́ kí oyún tó níyàn kó jẹ́ ọkùnrin pàtàkì jùlọ oyún àkọ́kọ́ àwọn yẹn máa ń fẹ́ kó já sí pé táwọn bá tẹ̀ kọ́kọ́ lóyún báyìí táwọn bá kọ́kọ́ já alẹ̀ báyìí kò jọ ọkùnrin kódà obìnrin gan máa ń fẹ́ kìí sọ ọkùnrin nìkan ni máa ń fẹ́ obìnrin náà máa ń fẹ́ bẹ́ẹ̀ àdámọ́ni bọ́lọ̀ wọn bá ṣe fi sínú ẹ̀mí wa bó ṣe dá papọ̀ mẹ́mí wa nìyẹn obìnrin náà máa ń fẹ́ bẹ́ẹ̀ tẹ́yà bá sì ń bímọ ọkùnrin púpọ̀ kìí sábà kìí sábà kó rònú báyàn ṣùgbọ́n tó yẹ bá rí pé obìnrin obìnrin obìnrin àdámọ́ ni pé a máa sábà kóró òun bá yẹn ju kékeré bí ọkùnrin ọkùnrin ọkùnrin lọ ìkànnì yòó ẹlẹ́ẹ̀kejì so nínú tó tọ́ka sílẹ̀ náà ni aya tó ń bẹ́ẹ̀ nù alukur'an ìgbà tó lọ́wọ́ ọba dárúkọ fún yá abúlé máa ń yẹ ṣáàhù ọlọ́wọ́ ọba ní zukuran ó kọ́kọ́ ti ọkùnrin síwájú lẹ́yìn náà wá ti obìnrin sí ẹ̀yìn rẹ̀. bákan náà ọ̀rọ̀ tí ọlọ́run ọba gbé wá fún wa nípa ìyá Mariam tó jẹ́ ìyá àyà nẹ́bí Isa yìí tó sọ pé walaysa dhakaru kal-unsa dalilun ala tafdili dhakari ala al-unsa ó ń jẹ́ ìtọ́ka lórí pé ọkùnrin lọ́lá ju obìnrin lọ ìtọ́ka ni ẹ̀kọ́ ni mélòó tá a mú jáde ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé kò sáburú ń bẹ̀ kóbìnrin ó fún ọmọ lórúkọ kó jẹ́ pé orúkọ tá a fọ́ wa ìyá rẹ̀ ló mú kò sáburú ń bẹ̀ pé orúkọ tá ma ẹ wá wo ni ó jẹ́ kó wá jẹ́ pé ìyá lọ́wọ́ orúkọ tó wù mí rè kó yẹn àbí káwa náà wá sí tó wù ọ́ nù ó dà kó máa kò sí ní tó burú bẹ̀ kó já sí orúkọ tó máa ń jẹ́ ìyá rẹ̀ ni ó sọ ìsídà kó jẹ́ pé òun ló pè é jáde ọ̀ kó jẹ́ pé ó pè fáwa pé ọkọ mi ìdí mo fẹ́ kọ́mọ yìí máa jẹ́ nì ká sì gbà á lọ́wọ́ rẹ̀ kọ́mọ yẹn máa jẹ́ àbí ká ní ó yà wọ́n náà wí fáwọn èèyàn wọ́n náà wí kò sá burú bẹ̀ ẹ̀kọ́ kan nìyí náà ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ni wípé ọmọ ó jẹ́ orúkọ kò pa dandan ká fi sẹ́nu ó sorúkọ ọmọ àfáà ni ó sọ orúkọ ọmọ lá kìí ṣe dandan kìí ṣe dandan ló fi já pé bí mo bímọ kìí ṣe tá a ti bùkátà sáfà kagbọ yìí kìí ṣe tá a ti bùkátà sí àfáà pé àwọn àfáà ni máa gbé orúkọ ọmọ jáde táwọn náà wàá sọ ọ́ ti ń bú ganu sí àwọn náà sì ní wábi kó máa yín mọ́ ẹ <laughs> ṣé túláàsì ni kó wà ń bẹ̀ túláàsì kọ́ ni kó wà ń bẹ̀ tó dáwà ní dáwà ní tí wọn náà bá rò pé àwọn náà ní wá mọ́tàn náà kọ́ ni kí wọn náà wà ń bẹ̀ tó bá bọ́ ọmọ ó lè mọ àwọn èèyàn lè dé káwọn èèyàn jókòó kankan kan ti to tébù rán tébù kan ti kan ti to ṣíà sí lè yíká kan sì máa sáfà àwọn èèyàn máa ti yóò yẹ máa jẹ máa jẹun kọ́dẹ̀ máa kọ́dẹ̀ ti kọ kinní kan sórí tébù kọ̀ọ̀kan orúkọ ọmọ níjẹ́ bẹ́ẹ̀ wọ́n ti wá lẹ̀ mọ́ lórí tébù báyìí àbí wọ́n gbé kínní kan lẹ̀ wọ́n wá lẹ̀ mọ́ nígun mẹ́tẹ̀ẹ̀ta báyìí wọ́n tó wà ń bèrè wọ́n tó wà ń bèrè wọ́n tó wà ń bèrè ìgbéyàgó mẹ́rin ni pé orúkọ ọmọ Abdullahi ẹ Ọláwálé Àkànbí mo dúpẹ́ orí orí tọ̀ mí wá orí kún mi orí kún orí sàtó gbogbo ẹ̀ sílẹ̀ ẹ máa jẹ́ ẹ sì tún máa ka orúkọ ọmọ kálásì kò sí pírọ́blẹ́mù bí yóò nu sẹ̀ríà. ẹ lọ wo gbogbo ìtàn àwọn nìṣáájú kéde pé ìyá ìyá ìyá tó bí ìyá nàbí ìyẹsà ìgbà tó bí nǹkan rẹ̀ ó ní wà ní sàmẹ́tò ha. ó ní èmi èmi fúnra mi èmi tí mo bí nǹkan mi mo sọ ọ́ ní Mariam èmi gangan èmi gangan fúnra mi mo sọ nǹkan mi ní Mariam kò wá fa kiri àwọn afa ń bẹ ní Baitul Maqdis ní Palestine ní Jerusalem jọ́nà lọ́hùn nínú wọn ni Zakariya alayhi salatu wa salam anabi ọlọ́hun ni n ò sọ pé ẹ̀tọ́ ẹ̀ẹ́ anabi Zakariya àti ọmọ ẹwà bá wa sọ lórúkọ o ara o òun ló sì padà tọ́ Mariam á padà débẹ̀ òun ló tọ́ Mariam dàgbà ṣùgbọ́n ìyá tó mi ò pẹ́ ẹnì kankan ẹ àkójọ kìnnìkan kankan ọmọ yìí. ẹ ẹ bá fẹ́ ká gbórúkọ ọmọ jáde orúkọ ọmọ náà ẹ pléènì ló ń gbé tí ó sì wọ̀dí fifty thousand ní torí ẹ bàbá ọmọ èlé lẹ́yìn fílẹ̀ ní owó pléènì tí ó gbórúkọ ọmọ yìí wá ìyá ọmọ èló ni náà bàbá bàbá o ẹ so gbogbo yìí drama ni Islam ló mú wá torí a gbọ́dọ̀ islam kó lára ń táwọn èèyàn ṣe tí kìí ṣe islam tá a bá ti gbẹ́sìn wáyé àti ṣàwọn nǹkan ìzílè yóò ṣe kínni yóò rọrùn yóò rọrùn ẹlòmíì ò ní nǹkan kan ṣe rárá rárá rárá kò pẹ́ẹ́rẹ́ kò ṣe ẹni tìǹ kódà kò lókè ní àfa tó bá ìdájí láago mẹ́fà tá a bá ti kírun àṣùbà tán gbàrà báyìí ẹ wá bá ń sorúkọ mọ́ ẹ wá sorúkọ sí létí kò dẹ̀ nídìí ó pẹran ó pẹran náà nu ẹ má lò gbèsè ayé yín lọ́nu léyìn kò sí pírọ́blẹ́mù ńbẹ tó bá sì pẹran tó bá pa àwọn èèyàn kan wá jẹ pé òun ò lè pa àfa iṣẹ́ tá a fà fi wá ṣe ń bẹ̀ wọ́n kọjá pé kó ṣe wá àṣì fáwọn èèyàn opportunity pé o ti kó èèyàn jọ pé kán wá jẹun lé ẹ làáfọ́ fi ṣe wá àṣì gbogbo nǹkan yòókù kò nítumọ̀ má gbogbo nǹkan yòókù kò ṣe kí ni kò nítumọ̀ bó bá nítọ̀ ẹ wá kọ́ fún ọ pé ya orúkọ mi ẹ bá pè jáde fáwọn èèyàn náà àpọ́nlé lásán ni tá a bá bá yín pè é àwa náà má bá yín pè é bó ẹ bá ní ẹ bá pè é á bá wọn pè é àmọ́ kì í ṣe dandan ìwọ náà lè pè nǹkan rẹ wá sí nítorí bá ń pè akàn akàn rọ wá fún un lásán ni. wọ́n wá di wá ń kà lọ sàmẹ́yìnà ha wàá ní sàmẹ́yìtù ha ẹ rí i pé mariam obìnrin ni wọ́n ní wá ìní sàmẹ́yìtù ha sàmẹ́yìnà ha asọ́mọ obìnrin yìí ní lẹ́yìn ha yẹn kẹ́kẹ́ dárúkọ rẹ̀ ni. ṣùgbọ́n ẹ wá wo sísẹ́mù kan sàmẹ́yìnà ha pronoun obìnrin ni ha tọkùnrin ni hu wọ́n ti wá sọ tọkùnrin náà ha torí pé ha yẹn ti ṣe dédé pé ha ha yẹn ti ṣe dédé ó ṣe kí ni ó ha wà ní ha orúkọ ọmọ ha lára tíríkì tá a máa ń lò fún yín nù tẹ́ ẹ̀ mọ̀ àwa mọ̀ torí pé àjọ kéwù ni wọ́n ti ha sàmẹ̀yìnáhù ha orúkọ ọmọ náà ti ha wọ́n tún fi ha sún náà ní ojúmọ́ lẹ́yìn torí kí ha yẹn ṣe kó lè sáàndì létí yín pé ha ó ha so jìbìtì nìyí nínú ṣẹ̀ríà kò àwọn èèyàn ní mẹ́sìn bá wọn ní mọ èwo lẹ̀sìn nínú tẹ̀ ń ṣe èwo ní iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀yin lẹ́jẹ̀ kí ni lẹ́ pákéjì ẹ̀ síbẹ̀ wọn ní mọ̀ wọ́n wá ka kótóbá àkọ́kọ́ ẹdákùnrin tá n kábọ̀ látàárọ̀ yìí kútùbà wo ni ìyá mariam kà ya ya ya mariam bẹ́ẹ̀ ni kútùbà wo ló kà kó níwá ìní sàmẹ́tò ha mariam kútùbà wo ni kútùbà bẹ̀rẹ̀ kó gbórúkọ ọmọ ẹ̀ jáde. wọ́n wá gbó kútùbà bẹ̀rẹ̀ wọ́n alibarika náà gbogbo àwọn nǹkan yẹn kò dáa ìwà àbàjẹ́ ni kò bá ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn bàbá wa tí wọ́n ń ṣe láwọn ìgbà tó lọ torí àwọn bàbá yẹn a máa ń fẹ́ fún wọn lẹ́skíùs torí pé ìmọ̀ ò tí ì kẹnu tó báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò yé wọn ìwọ̀nba tí wọ́n mọ̀ ni wọ́n ṣe kí ni náà lò ibi tí wọ́n ṣe tó da ọlọ́run kó gbà lọ́wọ́ wọn èyí tó kù díẹ̀ káà tó kọ́ lọ́wọ́ foríjì wọn kó foríjì àwa náà ṣùgbọ́n yìí ò sọ pé ká má sọ ohun tí ó correct torí ẹ̀sìn tọ́lọ́run lẹ̀sìn ọlọ́run ó máa jẹ́ a wọn torí pé wọ́n ṣáájú wa nínú ìsìláàmù láwùjọ wa ńlẹ̀ Yorùbá a máa nífẹ̀ẹ́ òdodo jù wọ́n lọ a nífẹ̀ẹ́ òdodo jù wọ́n lọ. bóyá ìmọ̀ ṣe dáadáa sáwọn àlùfáà yín ẹ̀fẹ́ láwọn àfa ìsìfẹ́ ṣe dáadáa sáwọn àfa bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló fà á. sẹ́wọ̀n pé kínú náà dẹ̀ sì ń ṣẹlẹ̀ dì sí náà àfàwọn èèyàn kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ tọ́lọ́wọ́n ah, gbogbo sọdakọ tí mùsùlùmí ó bá ṣe mọ́sálásí nìkan ní òfin kò ní fún màmú. gbogbo tí o bá ṣe àfi kí ẹ sọ pé mọ́sálásí ló ṣe kí ni ló nídìí ẹ̀ kò ní fún màmú. ẹ sì fẹ́ ní ìmáàmù ẹ sì fẹ́ tọ́jú ìmáàmù àkùdá ẹ máa tọ́jú àwọn máàmù yín ẹ máa ṣe kí ni jama ẹ máa tọ́jú àwọn ìmáàmù yín à ń sọ ilé kì í ṣe torí tiwa àmọ́ ń ti torí káwọn èèyàn lè máa ẹ̀tọ́ ní ẹ̀tọ́ ni torí pé àwọn kan dákẹ́ wọn ò sọ wọ́n ti ju pé àyìnbámu làwa ta bá ní ká sọ wọn rò pé à ń pèpè sọ́dọ̀ tiwa ni ṣùgbọ́n adédè láti máa sọ fáwọn èèyàn ká lè mọ ohun tó tọ́ ká lè mọ ohun tó tọ́ so lára àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ ni gbogbo fókọ́sì àwọn mùsùlùmí tá a sọ pé ká kó mùsùlùmí ninety nine ninety five percent ẹ jẹ́ nbù kí nbù kí nbù ninety five percent fókọ̀sì wọn orí mọ́ṣáláṣí náà ni ṣé mọ́ṣáláṣí sóní di globe sóní di fan sóní di generator ìmọ̀mù bá àmọ́ rí generator tàn kò bá rí globe tàn lé ẹ̀ ó gbá àwọn nǹkan yẹn ò dáa tó ẹ má jẹ́ ó dìgbà tí ó jásí pé àwọn àmọ́mù yín àwọn àlùfáà yín bá àwọn àfáà yín pàtàkì jùlọ àwọn tó jásí pé ẹni tí wọ́n kọ́ àwọn èèyàn yé wọn ní sì ń bẹ lára wọn yàtọ̀ sáwọn tó jáde pé yẹ kán lọ wá nǹkan míì ṣe kan fi ṣe àfààlẹ̀ torí wọn wulẹ̀ wọn wulẹ̀ nímọ̀ àwọn kan wà bẹ́ẹ̀ sọ pé kò símọ̀ lára wọn wọn kàn jókòó rọ wọn fẹ́ máa jẹ sàárà ni àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan wà tó jáde pé ìmọ̀ yẹn ló dá wọn jókòó pé tá a bá ní ká lọ ní tá a mọ̀ yìí ta ni ó wí tó dá wọn jókòó nìyẹn àwọn náà bá wá nǹkan míì ṣe ṣùgbọ́n torí pé ní wọ́n mọ̀ pé tá a bá wá rọ́jú ká jókòó ti ta ni ó wàá wí nǹkan yìí ta ni òwì ló da wọn jókòó gbogbo orú àwọn báwọn tá a bá ti mọ̀ wọn à ń kéde ẹ fáyé pé ẹ máa ṣe dáadáa fún wọn ẹ máa ṣe dáadáa fún wọn gan so eléyìí ká máa lọ kúkọ ńbẹ kó má dàbí gbà pé à ń tiwọn ni ká rọra báwọn torí pé tí ìyẹn ò bá máa ìyẹn ló bí wáyé oúnjẹ ma wa ẹ̀ kúkú àfa rẹ̀ rí kó máa lọ bí wọn náà ẹgbowó ọ̀kadà kò pàdé ẹ̀rí tó ṣe bẹ́ẹ̀. kì í dẹ̀ ṣe pé kò ní ẹlòmíì lẹ́mìí àti ṣe kò ní ó wà bẹ́ẹ̀ ẹlòmíì ní kò mọ́ lójúṣe kò mọ́ lẹ́tọ̀ọ́ tó yẹ kóun ó ṣe ni kò rí bí nǹkan tó yẹ kóun ó ṣe kò rí bí nǹkan tó yẹ kóun ó ṣe kódà ó máa ń ṣẹlẹ̀ láwàá yìí náà dáadáa ẹlòmíì tó já sí pé òun ń ṣiṣẹ́ ẹgbọ́n ń ṣiṣẹ́ àwòrán ń ṣiṣẹ́ kò bá wa sá sùn tẹ ẹ bá tún pàdé rẹ̀ nínú mọ́tò ń gbà mí pé ọkọ̀ ọjọ́ pa yín pọ̀. ẹ tún sanwó rẹ̀ yóò ká ẹ ṣe jẹ̀sà kúnra ká yìí tó ń sọ pé àìfowó lẹ̀ jẹ̀ san. ṣebí àfáàlélẹ̀ yìí ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tó ń wí ìwọ́n ń jáde ṣe gbàsàwò ó lè sanwó rẹ̀ nínú mọ́tò náà láì lè jẹ́ pé o ní ẹ padà máa gbọ́ ẹlòmíì tẹ́ ti sanwó ẹ̀ sanwó mọ́tò sanwó mọ́tò sanwó mọ́tò sanwó mọ́tò sanwó mọ́tò sanwó mọ́tò ẹ̀ láì máa yí ìgbà tẹ́ ti pàdé ẹ̀nu mọ́tò ẹ padà á gbọ́ pé ó kọ́lé kan síbi kan àwọn kan ṣé ìwọ yìí lówó tó fi ń kọ́lé lèmi ń bọ́nu mọ́tò lọ lèmi ń sanwó mọ́tò ẹ̀ tẹ́mi ò sì ní ilẹ̀ kọ́tà kódà ilẹ̀ ilẹ̀ àtẹ́lẹwọ́ gan mi ò ní sábà sọ pé táwọn èèyàn ti fi àwọn àfáà lè mọ̀ látara pé tó àwọn àfáà míì náà kò sí àtẹ̀mára tó yóò wá mẹ́lòmíì náà yàwọ́ ìjọ tó bá ti wá nídìí tó bá ti pè é gbogbo ọgbọ́n kọ́gbọ́n lòun náà wà dá kódà àwọn èèyàn tó ti ń san tó ti ìṣọ́ránsì ẹ̀mí ọmọ tó ti ń gbà lóde kó máa ń sìn mo rí tó ní afẹ́ wá ìṣọ́ránsì fọ́mà yìí mo ní afẹ́ ṣe é rì sí fọ́mà yìí ẹ̀sán wẹ́ẹ̀ ọ̀tọ̀ wọn tún gbowó yìí hùn oríṣiríṣi nǹkan náà ti introduce fún yín torí pé yìí náà láhùn ẹ̀yin tẹ́ láhùn là ń bá wí o tòtòrí ẹ̀ ẹ má jọ máa rí bẹ́ẹ̀ kò dáa kò dáa kò dáa rárá rárá ẹ̀ kò dáa ẹ máa gbìyànjú láti máa ṣe dáadáa sáwọn àlùfáà yín gbogbo àwọn tí wọ́n ń ṣe bí abẹ lọ́hùn kọ́lọ́n kó bá ní ṣàlékún oore àti àrísìkí wọn àwọn tí wọ́n lẹ́mìí àti máa ṣe bẹ́ẹ̀ náà tí ò sí ọlọ́run kó ràn àwọn náà lọ́wọ́ ọlọ́run wá jẹ́ ká wà tá a jáfa náà ọlọ́run kò ṣe àrísìkí tó gbòòrò fáwa náà kọjá ká máa sọ pé yóò fún wa tàmẹ̀dó fún ọlọ́run ṣe àrísìkí fáwa náà rọ̀ wá lọ́rọ̀ látọ̀dọ̀ ara rẹ̀ àmọ́ nítorí káwọn afá má bàjẹ́ alihamudulilayi pé ọlọ́run ọba máa mú àwọn àlùfáà súnà dúró kò sí bí ó ṣe rí súnà bá ti pé bóun ti jòkó yìí lóòótọ́ òun fẹ́ ná fáwọn èèyàn ebi ń yóò kàn rọra wo pé táìmù wo ní ó rọrùn ó dà pé àsìkò ẹ̀ẹ̀kan ní ó rọrùn lọ́sẹ̀ yóò yà fẹ̀ kan òun lẹ̀ ìyókù náà máa fi wá ní tí ó jẹ ó náà kúkú níyàwó ó lọ́mọ tí ó bọ̀ yóò sanwó kan yóò sanwó yóò tún sanwó gbá yóò tún sanwó àwo à ó náà náà bẹ́sẹ̀ mi bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ìgbà tọ́lọ̀ ń bá tó ní báwa náà ti wà sẹ́ rí ń ṣiṣẹ́ dimension class fáwọn èèyàn dáadáa ìtọ́lọ̀ wọn bá ti ní káwọ́ máa rún jẹjẹ nìyẹn tó gbogbo àwọn nǹkan yẹn àsìkò tó bá síkù tó bá yọ náà làbó ṣe kíni ni ó lò lọ́wọ́ ẹ̀ pé ńgbà táwa náà di pẹ́ni tí ọlọ́run bá ní ká máa rí àwọn kíláàsì online tá à ń ṣe ṣe tá à fi gbádà fi ń bí yá díẹ̀díẹ̀ àwọn náà ò jókòó tó báyìí tẹ́lẹ̀ àjókòó tó báyìí pé àjókòó tó báyìí àjókòó tó báyìí sòtórí ẹ gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bá kún lọ́wọ́ àwọn ìlú mi ń bẹ tí wọ́n ti mọ iye àwọn àlùfáà pàtàkì jùlọ àwọn àlùfáà àti ọlọ́run ọba ní kí wọ́n mọ tí wọ́n tán fẹ́ fún àwọn èèyàn bí mo ti sọ. wọ́n bá ti pé àfẹ́ eléyìí àfẹ́ eléyìí yanjú làfà ẹ̀ẹ́kàn rí ẹnìkan ó lè máa ní tó bá yẹ pé five thousand lágbára ẹ̀ka lóṣù ni ìmọ̀ fún yín five thousand lóṣù ìmọ̀ fún yín ten thousand lóṣù ìmọ̀ fún yín hundred thousand lóṣù ìmọ̀ fún yín kìnnìkan lóṣù yóò dìde làábọ̀ rẹ̀ lọ́rùn ni ó wọ́n láàrin àwa mùsùlùmí kẹ́ torí ẹni tọ́lọ́wọ́n ọba kẹ́ tó ní owó tí ó wàá ti ìmáàmù rẹ̀ kan àbí àfáà mélòó kan torí pé àwọn àfáà yìí jẹun kánú nínú mímọ̀ wọ́n wúlò fún Islam ní táwọn òmà làwọn eléyìí mọ̀ káwọn eléyìí lè rí ìdíjókòó jẹ́ ń tì wọ́n bọnú sítáàfù tí mò ń sanwó fún lóṣù tó bá dé sítáàfù twenty kó wá fà fáwọn kún kó wá jẹ́ twenty one ìjọ tí ó bá máa wá sanwó oṣù kó máa ṣí tà fáwọn náà máa pé òun wọn yìí sábà síbẹ̀ wọn yìí sábà síbẹ̀ ee láwọn tí ń ṣe bẹ́ẹ̀ ò sí o ṣùgbọ́n wọn kì í sábà ṣe bẹ́ẹ̀ ó dìgbà tẹ́ ẹ bá tó gbé bùkátà lọ bá wọn pé mo bímọ ẹ̀rín kan ìkómọ dà àti gbọ́ ọlọ́run ṣe rọrùn gbà wọ́n sàfẹ́kẹ́ sáà wàá tọrọ lọ́dọ̀ àwọn tó wá sọ àwọn àfáà náà di jákujàku tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà náà di kalẹ̀ táwa di ah, ọlọ́run kò ṣàánú so ipa tẹ́yìn náà kó lára àwọn àfáà tá à ń sọ yìí náà kò kéré torí ẹ̀ka lóko náà ó ṣàtúnṣe àyè tí ọlọ́run bá kẹ́nu àwa mùsùlùmí ibi ọlọ́run bá ní kó òun wà yóò dé ẹ̀ẹ́tún ẹ̀tún àárín yẹn ṣe ẹ̀tún àárín yẹn ṣe tó bá ní sáfù hundred wá àfáà méjì tó mọ̀ pé àwọn àfẹ́ ilé ìjẹun kánú ìmọ̀ ń bẹ lára wọn wọ́n ní nǹkan fẹ́ náfáyé kìí ṣe àwọn tí wọ́n ti ń rí àwọn tí wọ́n ti ń rí lẹ̀ mo ń nú àwọn tó rí pé àwọn eléyìí náà ìmọ̀ ń bẹ lára wọn níbi tí wọ́n dì mú àmọ́ ìwọ òun rí àpẹẹrẹ pé ah, nǹkan ò dán fún wọn tó mú nú wọn fi sínú sáàpù rẹ fáwọn àfáà ti ti ń rí òun lẹ̀ ẹlòmíì mẹ́tò ti ń rí tó jásí pé ọlọ́run ọba ti kẹ́ òun láàyè ara rẹ̀ àwọn yìí nǹkan irú àwọn yìí nǹkan tó bá fẹ́ ṣe máa lè máa ṣe máa náà lẹ́kọ̀ọ́ àmọ́ àwọn tó rí pé àwọn eléyìí àpẹẹrẹ ń bẹ lára wọn fi wọ́n sínú sáàpù rẹ̀ pé tó bá ti ń sanwó oṣù yẹn hundred káwọn méjèèjì ó máa jẹ́ one oṣù kó máa sanwó fún wa pọ̀ so èyí ó gba aládẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ń dáadáa ń dáadáa ń dáadáa so láwọn bá tó já pé láwọn ìlúmi tí kì í ṣe nàìjíríà táwọn àfa wa kódà láwọn ilẹ̀ haúsá ẹ ra àwọn olówó wọn tó já pé wọ́n mú tàwọn àfa àwọn mọ́lú wọ́n mú tàwọn àfa àwọn mọ́lú dáadáa so eléyìí náà káwa náà ò kún táwùjọ wa náà torí pé àwọn àfa iṣẹ́ tí wọ́n ní ṣe láwùjọ wa kò kéré tá tọ́lọ́n bá sì ní kí jíjẹ mímú rọrùn àwọn àfa náà ó tún dáa jù báyìí lọ yàtọ̀ sí àwọn tó já pé wọ́n ti rọ́jú wọ́n ti dúró déédéé tẹ́lẹ̀ àwọn míín náà tún dúró déédéé tí wọ́n tún jáwọ́ ń bi ìjẹkújẹ jáwọ́ ń bi jìbìtì jáwọ́ ń bi jálàbí so torí abẹ́lẹ̀ òǹkó ṣáàrùsì kí rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa so ibi tá a ti lọ náà ni pé kò pa dandan gbà tá a bá fẹ́ sọmọ lórúkọ ká kó àfa àjọ ṣùgbọ́n tí yẹn bá pa àfa torí wáàsí lásán ni sòtáfà bá wá ṣe wá àṣì tó wá nítọ ọmọ tá a torí ẹ jókòó tá a ṣe wá àṣì báyìí lórúkọ rẹ kò sí ní tó burú ní ibẹ̀ náà ọ̀rọ̀ pòye kò sí ní tó burú níbẹ̀ náà so eléyìí nínú tá a gbọ́dọ̀ gbàgbọ́ yẹ ni bákan náà nínú ààyè yìí mo sọ pé ìyá ọmọ ó sọmọ ẹ lórúkọ lópin ìgbà tọkọ bá ti gbà ṣùgbọ́n tó bá di pé ọkọ àti ìyá tán bá jọ ń fà pé ní sọ ìwọ sọ bàbá ló lórúkọ o kagbọ́ yìí tó bàbá ló ṣe kí ni òun ló làṣẹ pé orúkọ báyìí lọmọ ò jẹ níbi tán bá ti jọ ń fà á àmọ́ àyà yìí jẹ́ àmọ̀ wípé tóbìnrin náà bá mórúkọ wa kò sí ní tó burú ń bẹ̀ torí kẹ́ máa sọ sáà di àṣà àdílé pé nídìílé tiwa obìnrin yìí fún wa lórúkọ àwa la máa sọ nǹkan wa rárá o àwọn ni wọ́n pè mà ẹ wà lọ rí gbà míì àwọn nǹkan mímẹ́ta máa ń ṣe ńlẹ̀ Yorùbá wọ́n wà lọ bá bàbá bóyá àbí baálé àbí olórí ẹbí àbí ìyá lókè màmá àkọ́bí ọmọ tí ọmọ yẹn gbin bí ni kílẹ̀ fẹ́ kó máa jẹ́ lóòótọ́ àpọ́nlé ni ṣùgbọ́n gbà mí orúkọ tí wọ́n mú lè má dùn mọ́ ó lè má dùn mọ́ àwọn òbí tí wọ́n máa pe ọmọ wọn mọ́ ó lè má dùn mọ́ wọn wọ́n lè má láìkẹ́ ẹ̀ bóyá orúkọ ìyá kan tó ti kú tá ń pè ní mòní ìkànnì mòní mo sọ ẹ bá ní mòní rọ inú òun ò sọ ní mòní rọ mòní tọ ìyá àgbà ló sọ ó bá máa gbé kíni mo ní. kò wá ní dùnmọ́ yọ ọmọ yókùtà wa gba yọ àgbà tó lájú yọ àlọ́ fún lóríkì kan àbí kó fún ní àlàjẹ́ kan àlàjẹ́ yẹn lòún wá tẹ̀ mọ́ ọmọ lára tí n bá sáà lè sọ ọmọ lórúkọ mo sáà lè fún ní àlàjẹ́ yóò kàn máa fa àlàjẹ́ pè ní yóò bá gbá orúkọ ńdànù tiẹ̀ àbí ńgbà míì tọmọ náà bá wá dàgbà tá bá ń forúkọ ń pè é ọmọ máa bínú máa bínú pé àníwọ́n pé àbí káwọn míì tiẹ̀ máa pè é ní pè yẹ̀yẹ́ tá a máa ń pè ń jọ̀hún tó gba àwọn nǹkan yẹn àwọn tó lẹ́tọ̀ọ́ sórúkọ bàbá ọmọ tó lẹ́tọ̀ọ́ sórúkọ so tí bàbá ọmọ bá yọ̀ǹda fún yọ ọmọ tó bá múrúkọ wá kò sí láì sílẹ̀ a lè gbà á lára àwọn ẹ̀kọ́ tó ń bẹ nínú sórọ̀ yìí òun náà nìyẹn nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ ni pé a lè sọ lórúkọ lóòjọ́ tá a bá bí ọmọ alọ́ ni wọ́n ti yí wọn náà a lè gbé bó ṣe bí kalẹ̀ báyìí ló sọ pé wá ìní sàmẹ́ìtò ha. ó ní ọmọ tí mo bí sàmẹ́tò à mariam mo sọ ní mariam oníjọ́ tá a bá bí ọmọ a lè sọ ọmọ lórúkọ àwọn àfáàsúnà ti máa ń sọ yìí tipẹ́tipẹ́ alihamudulilayi kìíní yẹn dẹ̀ ó ti ń gbilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ bí yẹn kan wá bímọ tó bá ní ìyàwó mi bímọ o báyìí báyìí lórúkọ ní a ah! ẹ̀yin ọmọ sí gbogbo àṣàkáṣà ló ṣàfọwọ́ yín kò ṣẹlẹ̀ rí bí ò bá pé ọjọ́ mẹ́jọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam ẹ lè bí ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ ń sìn kẹ́ ẹ̀ sọ pé orúkọ rẹ̀ rí tẹ́ ẹ bá ń sọ fún yàn pé mo bí mẹ́kàn wọn ni mo bí Abdullah mo bí Khadija mo bí Rufayda ẹ kẹ́ máa sọ náà ni ẹ máa sọ tẹ́ ẹ bí soye bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ bímọ ẹ kàn máa sọ orúkọ fáwọn tẹ́ ẹ ń pè ní pé mo bí báyìí báyìí nígbà tẹ́ ẹ bá ti conclude ṣùgbọ́n wọ́n wá pẹ́jù kéèyàn tó fọmọ lórúkọ òun náà níjọ́ méje kì í ṣe jọ́ mẹ́jọ jọ́ méje ló wà nù kì so a ṣì ka òǹkà ní bí jọ́ mẹ́jọ àní ọjọ́ méje òǹkà sì kẹ́ ẹ̀jọ kò sí ti ń jẹ́ òǹkà sì kẹ́ ẹ̀jọ ọjọ́ méje lọ́jọ́ méje ń jẹ́ ọjọ́ mẹ́jọ lọ́jọ́ mẹ́jọ ń jẹ́ èwo ni ọjọ́ méje òǹkà sì kẹ́ ẹ̀jọ so kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà so yóò ń jẹ́ ọ̀kan a sì ti lè lórúkọ ká tó bímọ gan ngba tí wọ́n fún apàrà sọ̀rọ̀ nípa Zakariya náà ńgbà tá a bá débẹ̀ ní sọ́ra yìí náà ni sọ̀rọ̀ nípa Zakariya náà kí wọ́n tó lóyún Yahya anabi Yahya ká tó lóyún rẹ̀ lọ́lọ́run ọba ti sọ orúkọ lórúkọ ti síwájú dáyé wọn sì lóyún orúkọ ti wà tó dáyé ó lè abádẹ́bí máa tán ọjọ́ tá a bí abọ́jọ́ kejì abọ́jọ́ kẹta abọ́jọ́ kẹrin ti ń títí ó wá pẹ́ jù jọ́ méje gbọ́dọ̀ má lò ká gbọ́dọ̀ gbogbo ń tà ń wá jọ́ méje gbọ́dọ̀ end nínú sẹ̀ríà náà ó wá ní wa inni ọ̀yẹ́zọ àbíkà wà zurriyata minash shaitani rajim so ó wáṣọ fọlọ́wọ́n ọba fún ọmọ yẹn so àwọn ọmọ tá a bá bí àwọn wáṣọ fún wọn lára ẹ̀sìn ọlọ́wọ́n ọba ni lára ìlànà Islam ni tá ànábì bá gbé ọmọdé ànábì ó wà á tá ànábì bá gbé ọmọdé tá ànábì bá ń bọ ọmọdé ṣeré ànábì á máa wá sọ gbólóhùn kan lọ́pọ̀lọpọ̀ gbà أعيذك أو أعيذك بكلمات الله التامات من كل شيطان وهام ومن كل عين لامة ìtumọ̀ rẹ̀ ni pé mo wá aṣọ fún rẹ ọmọ yìí àyà kùránì àti tú yìí o èyí tá anẹ́bí máa ń sọ yìí náà ìtumọ̀ rẹ̀ ni pé mo wá aṣọ fún rẹ ọmọ yìí lọ́dọ̀ Allah kálá máa ṣọ́ ẹ kó máa dáàbò bò ẹ́ kúrò lọ́wọ́ gbogbo àwọn àṣẹ àwọn àlùjànnú bú tí máa bà léèyàn tí máa fọwọ́ káàyàn àti kúrò níbi gbogbo àwọn ojú bú tí máa wòyàn títí èèyàn fi máa bàjẹ́ jama pẹ̀lú àyà kùránì tí ìyá nẹ́bí ìyá mariam ti ń sọ pé òun wáṣọ fún mariam àti àwọn ọmọ ọmọ rẹ̀ tíṣọ náà fi wá wà fún ànẹ́bí Ìsá tí mariam náà padà bí alayhi salatu wassalam àti sànẹ́bí sọ yìí ó jẹ́ àmà wípé àwọn aláburú ń bẹ tọ́lọ́wọ́n ọba dẹ̀ máa ń lò wọ́n sábà bíi ká burú káyàn aburú tọ́lọ́wọ́n bá ti kádàrá pé yóò ṣe yàn wọ́n lè jẹ́ sábàbí fún un ṣùgbọ́n tá a bá ti ń wáṣọ lọ́dọ̀ ọlọ́run ọba kó ń bi aburú àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọlọ́run ọba ó máa dáàbò bò wá kò ní jẹ́ ká burú wọn ó ṣe wá. ìyẹn ni a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa sòtórí ẹ̀ a máa wá aṣọ kó ń bẹ aburú a máa wá aṣọ fáwọn ọmọ tá à ń bí a máa wá aṣọ fáwọn ọmọ ìgbà tá a bá ń bẹ nínú nípa bá bí wọn a wá aṣọ fún wọn so yẹn ló fà táwọn fáwọn máa ń sọ pé téèyàn bá ti bímọ tí ìyá ọmọ bá bímọ tó bá jẹ́ pé ara ẹ̀ bá le tó rójú ráyè ara rẹ̀ kété tó bá ti bímọ àyẹn báyìí so kó wá aṣọ fún ọmọ àyẹn kó ṣàdúrà fọmọ àyẹn àdúrà ìṣọ́ kó ṣe fọmọ àyẹn kété tó bá ti bí nǹkan rẹ̀ kalẹ̀ báyìí kó ti ṣe fún un gbẹ́gbà míì wá lè ṣíṣe kí a máa ṣe ìwọ náà tó bá ti kọ́kọ́ débẹ̀ lára ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn ṣe é fún ọmọ yẹn. àmọ́ tó bá rí pé tọ̀ ó bá wà níbi tí ó nídìí kó súnra kì má gbọ́ ọmọ ọlọ́mọ kan máa ní à ìyá alágbájá tó gbé òun là máa ń tó wí àsáàrí tí ń wí nǹkan kan tẹ́kọ̀ọ́ bá ti kárí èèyàn ó fèrè láti ṣe àbí téèyàn bá ń bẹ láàárín àwọn téèyàn jọ gbọ́ nǹkan yẹn tí ò ní padà yíwọ́ mọ́yàn ní ọwọ́ so àwọn nǹkan yìí ó pàtàkì so a máa wáṣọ fáwọn ọmọ wa tá a bá ń ṣe ọlọ́run ó dáàbò bò wọ́n kúrò níbi gbogbo àwọn àbúrú náà. náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tún tẹ̀síwájú sọ̀rọ̀ Maryam alayhi salam tó jẹ́ ya nabi Isa ọlọ́run ọba ní fataqabbalaha rabbuha biqabulin hasan ọlọ́run ọba gba Maryam bí ìyá rẹ̀ ṣe ní olúwa gbà á lọ́wọ́ mi o mo ti bí o ọlọ́run gbà lọ́wọ́ mi bá ń tọ́ o ọlọ́run bá ń jẹ́ òye ẹni rí o ẹ̀dá kan jẹ́ àmà ṣàdúrà fáwọn ọmọ wa o òbí ló máa ń tó ń fẹ́ kọ́ máa òun jẹ́ ju àáfàá tó ní òní ẹ̀ ń fúlówó àdúrà lọ. ọ̀pọ̀lọpọ̀ ti gbára lé àáfàá pé àáfàá ẹ̀ bá ṣàdúrà fún ọlọ́mọdé ogọ̀ ẹ̀ bá ṣàdúrà fún ọlọ́mọdé okú ẹ̀ bá ṣàdúrà fún ọlọ́mọdé otírin ẹ̀ bá ṣàdúrà fún ọlọ́mọdé osanrajù ẹ̀ bá ṣàdúrà fún ìwọ ló máa tó fẹ́ ìwọ ló lẹ́tọ̀ọ́ sí àdúrà òun jù bọ́mọ rẹ̀ àdúrà tó ní nǹkan bá ṣe fúnra rẹ̀ ibi tí máa ń sọ̀kalẹ̀ sí nínú ẹ̀mí nígbà tí ń ṣe ẹ̀ lè fi wí ẹni tó jẹ́ pé òun kọ́ ló ní nǹkan yẹn kò jọra wọn kò jọra wọn. abẹ́yìn ọmọ yìí pé àfa àtẹ̀yìn fún lówó pé ẹ bá a sọ̀rọ̀ kọ́ máa má gbọ̀ kọ́ máa má kú kọ́ máa ṣe tán bá kú ọmọ méjì sí iwájú tọ́lọ́run bá fi mọ̀ pé òun nìkan ìwọ náà nìkan ọlọ́run wá fi mọ̀ pé ọmọ ìkánú àméjèèjì yìí yóò kú àmọ́ yìí tó bá mú ń bẹ̀ òun là á fún ọ kó má kú èwo ni òun jàmá ẹ̀yin wá fún lówó àdúrà pé kó tọrọ fún ó bẹ̀yìn tọrọ fọmọ àti yín òun sì ní lónìí kejì ṣe owó àdúrà yín ẹ̀ ń yóò ṣiṣẹ́ àbí òní ṣiṣẹ́ kò ṣiṣẹ́ torí kò ní fẹ́ kọ́ ọmọ tiẹ̀ kú nǹkan kan àdámọ́ ni torí pé ibi tí ọmọ rẹ̀ ó sọ̀kalẹ̀ sílẹ̀ ní rẹ̀ yóò ju ibi tọ́mọ ti yóò sọ̀kalẹ̀ sílẹ̀ ní ẹ̀ lọ. mà bóyá gbọ́n tí mò ń wuyé ọmọ èèyàn méjì ń wáṣẹ́ àáfàá à ọmọ mi bá ń fún ọlọ́run jẹ́ ọmọ rẹ̀ ń ọmọ yín náà ń wáṣẹ́ àwọn alẹ́ èèyàn kan ni gbé tó da alẹ́ wọlọ kò ní fún wọn o dànù òun náà ní bẹ̀rù ọlọ́run èyí tí màá gbọ̀n dànù òun náà ní kéèyàn ó gbà pé ntọ́lọ̀ ń bá ti kádàrá ní tí gbogbo èèyàn ló wá rí bẹ́ẹ̀ ló fà tó fi já pé ìwọ gangan tó o má fà dó àṣírí fọmọ rẹ tó o bá bí má retí ìjọ táwọn àfọwájú kò máa ṣàdúrà fọmọ rẹ ìwọ gangan máa fàdúrà máa ṣàdúrà fún gbogbo gbà gbogbo gbà máa fún máa ṣàdúrà fọmọ rẹ gbogbo gbà so àdúrà tí Hannah ti ṣe ya Mariam tó tọrọ ọlọ́run wá gbàdúrà yẹn ọlọ́run tó wá sọ fún wa pé pátákọ́ balẹ̀ ha rọ́bù ha. ọlọ́run ọba ni mo gbà á ó ní ọmọ yẹn olúwa ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba tí Hannah ti pè tí í ṣe olúwa rẹ̀ tí í ṣe Allah ó wá gba ọmọ àwọn lọ́wọ́ rẹ̀ ní gbígbà tó dáa ọlọ́run àwọn àgbà lọ́wọ́ yẹn ń gbà míì tí ò ní dáa yóò kàn yàyàkuyà yóò yà téèyàn ò fẹ́ ọlọ́run wá ní kó rí bó ti fẹ́ ó tún wá dáa ju bó nǹkan ṣe fẹ́ lọ òun kò mọ̀ pé mariam ó tún wá lóyún láì ní í ṣe pọ́kùnrin ṣe kíni yóò súnmọ́ ọmọ tí ó sì bí ànábì ọlọ́run yóò tún jẹ́ òun gan òun mà pé ọlọ́run bá gbàdá àbí gbàdá ọlọ́run dákun gbogbo ohun tó fáwa náà a wọn léwọ ọlọ́run ọba lọ́wọ́ láwọn ọmọ ọlọ́run dákun gbà wọ́n lọ́wọ́ wa nígbà tó dáa àwa aṣọ fún wọn lọ́dọ̀ rẹ ọlọ́run ọlọ́run dàpọ̀ bá wa ṣọ́ wọn fún mi gbogbo aburú ṣaitan àti tàwọn èèyàn náà ọlọ́lá ilaha illallah ọlọ́run ọba ló ń gbà nígbà tó dáa wa ambataha. ọlọ́run ọba wa tọ́ ọmọ yẹn ọlọ́run ọba wa rè é nírì tó dáa hasanan fi khuluqiha ó dáa níbi ìwà wa hasanan fi diniha ó dáa níbi ẹ̀sìn.